الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسقنا فوالا وبعلا نجله أن ترى إكياتي فوال فاوا أقبع أولو فاوا أولو شباوا aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kan bá nábi ní àtàwọn ará rírà àtàwọn sùhábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́n ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin ọlọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kò látọ̀lù kìyàmà ọlá Qur'anul Karim ọlá la ilaha tí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ yìí هنا فكر الأدهية والأفكار سياسة عبد الرزاق ابن عبد المحسن البدر kọ́lọ́wọ́ kó bá sàfà lẹ́sàn rí nípa àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa nípa bóòlù àti máa ń sàdúà mọ́sálà ń sàrà fún wa nípa ájò ájò àdúà àdúà ló mú ọ̀pọ̀lọpọ̀ máa ṣe àwọn nǹkan míì tí ọba mu tó sun wọn níbi ṣírk lónìí táfà bá gbìyànjú láti kọ́ wa ládùúgbò àtọ́yẹ ká máa ṣe àtàwọn àfikàrò tó yẹ ká máa ṣe máa gbà sáàdúrà náà àtọ̀nà máa gbà ṣe àwọn zikir náà wàláyé nǹkan lálàáfà àti ìkọ́nà kó bá sanwó lẹ́sàn-án rẹ̀ ọlọ́ba ibi tí à ń kà lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ nípa ọpẹ́ fún ọlọ́wọ́n kẹ́yẹ̀ jẹ́ tó múrí sí àwọn àánú ọlọ́run ọba ní àwọn tí àìmọye tọ́lọ́run sí fún wa àwọn ìkẹ́ ọlọ́run ọba tọ́lọ́run sí fún wa tí ò níye ọlọ́run ọba ń bẹ̀ ní ẹ̀kú ọlá tí ń bẹ fún ọ pẹ́pípẹ́ kí ìmá dúpẹ́ fọ́nà ọba wọ́la adillatu alayhi min al-Qur'an al-Karim àtàwọn ẹ̀rí lórí ẹ̀ láti ní Qur'an alákọ̀ọ́lé page 211 láti bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí náà lọ pé waqad warada fi al-Qur'an al-Karim وقد ورد الحمد في القرآن الكريم في أكثر من 40 مواضيعا onye àárí nínú alukur'an láwọn ààyè oríṣiríṣi tó lé ní ogójì ààyè inú kur'an tó lọ́n fi ń pè hamd hamd hamd sọ fún pé tí ní hamd tó bá ní arba'in àbí saba'in kò mí ni pé nke àbí 70 ni nǹkan àyẹn pọ̀ bí wọ yorùbá tó tẹ̀lé lẹ́yìn ọdún mẹ́fà tẹ̀lé ah, ẹ̀wọ̀n kò ní péjọ mẹ́ta péré ni ẹtì rírà yín àbí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni tí lárúbá ní arba'in àbí saba'in àwọn sáà wá pàdé ara wọn lẹ́yìn bí ọdún mẹ́fà ta kwanábíu kwanábíu mi pé ọjọ́ méjì náà ni òdì bẹ́ẹ̀ ni tí lárúbá wá lo arba'in àbí saba'in ó di wa ẹ̀nà pọ̀ nìyẹn وقد ورد الحمد في قرآن الكريم في أكثر من أربعين موضعا dájúdájú àárín inú Qur'an tó wá gbólóhùn ọpẹ́ ọpẹ́ ọpẹ́ alhamdu àdúlónà náà 40 jùmíà fi báàdù asbab alhamdu ìgbòmí ọlọ́run sọ̀dí tó fi dúpẹ́ yẹn fún wa òfin báàdù àdúkìrà ashabu mufassala gbàmí ọlọ́run ní ọgbẹ́ yóò tún wá gbé ọpẹ́ yẹn ìdí tó dúpẹ́ yẹn fún omi من آيات التي جمع فيها أسباب الحمد قوله تعالى inú àwọn ààyà tọ́lọ́mọ́tàlá tó kókó papọ̀ ìdí tó fi gbá ni pé gbọ́nà tó pé alhamdulillahi rabbil alamin ẹni ọpẹ́ ni fọlọ́mọba ìdí àti fọlọ́mọ pé rabbil alamin ayé ọba tó dá gbogbo ẹ̀dá ọba tó ní gbogbo ẹ̀dá ọba tó mú gbogbo ẹ̀dá gbọ́nà rab bí tó yẹn wọ̀rọ̀ázìkú oná níbi tọ́jú nǹkan yìí the creator the owner and the sustainer ọlọ́run ní gbé rọ́bù ntókòtì nínú yìí ọlọ́run bá da dá nǹkan yìí kí tó wá dá nìkan olóòní nǹkan yìí fúnra rẹ̀ lẹ́yìn náà ni wọ́n ti mójútó gbogbo ẹ̀ dábàá tí ọlọ́run ní mójútó wa ọlọ́run má sì ju àánú ẹ̀ kó lọ́ra wa mójútó wa ọlọ́run ní mójútó wa atẹ́gùn tó ń fẹ́ òjò tó ń rọ̀ oòrùn tó ń yọ gbogbo ẹ̀ ìkẹtọ́lọ́ fi ń kẹwàá nù ọlọ́mọ yóò ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lára wọ́kọ́wọ́lù lẹ́wọ̀lá hamdu fi lọ́ọ́lá wọ́lá àkírọ̀ àní tí ọlọ́mọ bá ní ọpẹ́ lẹ́kọ̀ọ́kọ́ àti nígbẹ̀yìn wọ́kọ́wọ́lù alhamdulilayi lẹ́bi lọ́ọ́mọ fi sẹ́mà wáátì mọ́ fi àd ọpẹ́ ní fọlọ́mọ àtọ́pọ̀ olóni gbogbo من آيات الذي ذكر فيها أسباب الحمد مفصلة قوله إنما آيات الله وباك في صدوته àwọn àdínà òfin pẹ́ náà ni wọ̀kọ́lù alhamdulillah ẹ̀lẹ́pẹ́ ọlọ́pẹ́ ni fún ọlọ́ọ̀bá tẹ́ alẹ́bí àdáàna lè hádà ọmọ kúnnà lè nà tẹ́díyà láúlá àni àdáàna lọ́ ilé ni gbólù wọn ma aljanna tún ma wínú aljanna ọlọ́jà wà náà tún gbólù náà lọ́ba wọ̀kọ́lù alhamdulillah pé a àwọn ọmọ ìjọba gbé adúpẹ́lọ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba wo ni alẹ́bí lè hádà ọlọ́run tó fi wá sí kóńgẹ́ tó fi wá mẹ́nà tá a fi wá wọ jẹ́nà báyìí a ọ̀pẹ̀lú fúnra ọmọ kúnnẹ́lì náà tẹ́lẹ̀ a tó bẹ́ẹ̀ láti mẹ́nà fúnra wa láwùlá an adánà lọ kí bá gbọ́dọ̀ bá fi wá mẹ́nà ọlọ́mọ sì wà lọ́nà láìláì ọlọ́ba fàfihà hamduhu ala ní ìmọ̀tí dùkúlù jẹ́nà nínú àyà yìí ọpẹ́ ọlọ́run ọba àmúpẹ́ ọlọ́run ọba وقوله فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين tí ẹ bá là lọ́dọ̀ àwọn alábòsí tí ẹ bá wà lọ́dọ̀ alábòsí wọ́n jẹ trap fún yàn tí ẹ bá là kúrò ní ọwọ́ wọn èyí máa dúpẹ́ lọ́wọ́ ọba ni wọ́n faqul alhamdulillah sọ pé ọpẹ́ ni fọ́nà ọba alladhi najana min alqawmi zalimin kúrò lọ́dọ̀ àwọn ìjọ alábòsí táwọn kan bẹ àbòsí làwọn máa ti jí wọn tó bá wà láyàn lọ́wọ́ wọn èyí máa dúpẹ́ lọ́wọ́ ọba ni سبحانه وتعالى ففيها حمده على نسل الأعداء والسلامة من شرهم فان ففيها نينو آية حمده على نسل على الأعداء ولو يبوريا موتا وسلامة من شرهم ولو نلا ولا يقوم بأبروه وقوله فادعوا الله مخ... فادعوه فادعوه مولسين له الدين الحمد لله rabbil alamin ẹ máa pè ọlọ́wọ́n ọba mukhlisin pẹ̀lú ọkàtọ́ máa láì pa nǹkan pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n nìkan ní ká máa pè yọ̀tẹ́wà àdúrà sí láòdín tó gbé tí ẹlẹ́sìn alhamdulillahi rabbil alamin ọpẹ́ ní fọ́nà ọba gbogbo ẹ̀dá fàfíhà amdu ala nímọ̀tì tawhid àti kí lọ́wọ́ ọba lórí kó fi wá tawhid wa ikhlas àti ṣe nǹkan torí tí ẹnìkan so alikilasa ibadalilayi wahada àti ṣe jọ́sìn tó tó jẹ́ nǹkan so ọ̀kọ́wòlùhù ní wọ́n gbẹ́gbẹ́ gbé alhamdulilayi lẹ́bi wahaba li ala kibari ismail wa isaac na rabbi la sami ọdọ́a ọ̀pẹ́ ni fọ́nà ọba tẹ́tàmí lẹ́bùn wọn ma mo ti darúgbó tó yìí náà ọba anabi ibrahim ní sàdúrà yìí ọ̀pẹ́ ni fọ́nà ọba tó tàmí lẹ́bùn tó bùnmi ní ọmọ lórí kí mo dàgbà náà ó wá fún mi ní ismail àti isaac inna rabbi dájúdájú ọlọ́run bá mi lọ́sẹ̀mí ó dùá wallahi ọba tí máa gbàdúrà mi ọlọ́mọsá àgbàdúrà ti wà náà ọlọ́ba gbogbo bùkátà ọlọ́ba bí i rẹ̀ ọlọ́ba sáà ni wọ́n láti dárúkì àmọ́ ọlọ́ba ففيها حمد سبحانه على حبة الولد يبعي نبي الله إبراهيم عندك قالوا لي أبو تلون سفن تلون بني دبعتونا ألون فلما وقالوا تعالى الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا وكان فولا وبا توصل القرآن ناكالي ترى ناكالي فويرويني كيف يتنك ترجم به وقال straight forward على عيته يجوني لا عوج فيه كسينك ينذر بعثا شديدا لا تكيلو نقبع يتلك كتنبه من لدنه رد الولوبة وبشر المؤمنين وبشر المؤمنين كل فهم مؤمنين رودنوا الذين يعملون الصالحات أو أو تونشي أما شارري رمضا فالشي الله، أن لا أم أجرا عفنا كيو تيواني استطدع له، استطيعي وقوله قل الحمد لله الذي لم يتخذ ولدا سطلق فاني فرما باتيو بما ولم يكن له شريك في الملك كو دي ني اوروغو نينو جوباري ان كي جولو بادي كو سي فولو با ولم يكن له ولي من الذل كو دي تيجا انت لو فرين فاي سي تابو في كولو با تي يا فرو في كولو با اه فرو بي انا بوجا كو سي فولو با وكبير تكبيرا وباتي ما بتبيني ولا بيتبيو ففيها حمده سبحانه وتعالى كمالي ابي ادكو فولو با لوري تكبيري سبحانه وباتو كوين لونك kò sí ẹ̀dá náà bí ẹ̀sà àwọn haúsá ni wọ́n ní tara ni àyíbẹ̀ kan wí ni wọ́n ní dúmútà ni tara ni kò sẹ́ni tó pé gómà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tó pé nínú ọlá rẹ̀ wọ́n jẹ̀láàlì àti gbígbẹ́gbọ́n rẹ̀ wọ́n lóṣè tanzihi anil naqa'is naqa'is ọlọ́wọ́ bá dẹ̀ má kó bi ti jábù kùkù sẹ́bù kára ọlọ́wọ́ bá wal uyub àbí ààyè wal ayatu fi hadha al-mana àwọn àyà tó sọ̀rọ̀ pẹ̀lú iná pọ̀ fallahu tabaraka wa ta'ala huwa al-hamid al-majid ọlọ́ọ̀ba òun náà tó bá ga jùlọ tó tóbi jùlọ òun náà lọ́ba ní gbogbo ọpẹ́ yẹ ọba tí gbogbo ẹ̀yìn yẹ subhanahu wa ta'ala والحميد قولوا بطب بوقت يعني اسم من اسماء الله الحسنى العظيمه نوقو كنا ورقو لو بطق هذه اللوني àwọn yorùbá máa ń pè lamidi lamidi abdulhamid wọ́n pè lamidi lamidi wọ́n bọ́kọ̀ ẹ̀yẹ ọkọ̀ tó yá ìjọba wọn. ó di wọ́n lọ fi ààrẹ ismu fi qur'an karim bin aksar min khamsa ashara mawdian gbọ́nà yìí hamid hamid ọwọ́ nínú qur'an more than fifteen times. من قوله تعالى إننا نقول الله من منها قوله تعالى من قلنا الواحد يا أيها الناس أنتم فقراء إلى الله أيني على إني جنوبا على إني والله أبي والله هو الغني الحميد ọlọ́wọ́ bá ọ̀nà lọ́bọ̀ ọlọ́rọ̀ gbogbo ọpẹ́ ti ẹni subhanahu wa ta'ala ọkọ̀ọ́lù wà alẹ́mù annalá ganiyun hamid ẹ̀kọ́ yẹ̀yìn ọpọ̀ ọlọ́wọ́ bá ọ̀nà lọ́bọ̀ وقبوت يعني وقوله هو الذي ينزل الغيث من من بعد تمنفني لله ما في السماوات والارض شلون نمدوا انه سمعت له ان الله هو الجميل الحميد ọlọ́wọ́ ọba náà lọ́ba tó gbogbo ọ̀rọ̀ tí ẹ ní ọba tí wọ́n pẹ́ yẹ وقوله هو الذي ينزل الغيث من بعد ما كنتم وينشر رحمته وهو الولي الحميد ọlọ́wọ́ bá náà ni máa ń sọ òjò kalẹ̀ nígbà táwọn yẹn bá jẹ́tẹ̀ máa bí kò sí nǹkan máa ينشر رحمته yìí máa fún àwọn akẹ́ káàkiri fún àwọn akẹ́ káàkiri وهو الولي الحميد ọlọ́wọ́ bá náà ni olùfẹ̀yìntì ọba tá a gbọ́kàn lé alhamid ọba tí gbogbo ọpẹ́ yẹ وقوله فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ọlọ́run ọba ló ní gbogbo tó wà nù sẹ́mà àti tó wà lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba jẹ́ ọba ọlọ́rọ̀ jùlọ ọba gbogbo ọpẹ́ yẹn فهو تبارك وتعالى حمد حميد في عزاته وأسمائه وصفاته وأفعاله فهو تبارك وتعالى علماء باتوقع جلو تتوقع جلوه على حميد وباتوقع يعني في ذاته منه ذاته ذاته علماء علماء سبحانه وباتوقع يعني وأسمائه من ورقلون با أقني وصفاته أما رجلون با أقني وأفعاله أما شيئون با أقني سبحانه وتعالى هو تبارك وتعالى مستعك لكل عمد ومحبة وفناء لما تصف به من صفات الحميد التي هي صفة الجمال والجلال الله بعيه òun náà lọ tọ́ sí gbogbo ní tá à ń pè ní ọpẹ́ àti ìfẹ́ àtẹ̀yìn èyí tó yẹ pé ó jẹ́ àwọn ìròyìn ọlọ́wọ́n bá mi nínú àwọn ìròyìn ọpẹ́ èyí tó yẹ pé sọ ọlọ́wọ́n bá náà ní ìròyìn tó yá ìjùlọ jamal wal jalal tó tóbi jùlọ subhanahu wa ta'ala olùmọ̀ àná àmàbí ala khalqihi min na'amin jazal àti àwọn orí tọ́lọ́wọ́n sí fáwọn ẹrú láwọn orí tí gbọ̀ngbọ́n fahuwa mahamud ọlọ́wọ̀bá náà ni gbogbo ìdámà dúpẹ́ fún fi alákólẹ̀ hàl ní gbogbo ògbà ní gbogbo ayé wọ́n subhanahu ta'ala wọ́n subhanahu hamidun min jami wojo ọ̀nà ni ọlọ́wọ̀bá náà pé ọba tá ma sọpẹ́ fún ní gbogbo dúpẹ́nà gbogbo dúpẹ́nà ọlọ́wọ̀bá náà ma sọpẹ́ fún subhanahu wa ta'ala لأن جميل أسمائه تبارك وتعالى حمد tí gbogbo orúkọ ọlọ́wọ́ ọba ọba tó gbọngbọ́n jùlọ tó tó ga jùlọ gbogbo ẹ̀pẹ́ ni òsì fàátì o hamd ìròyìn rẹ̀ ọpẹ́ ni àfààlù hamd àwọn ẹṣẹ́ rẹ̀ ọpẹ́ ni subhanahu wa ta'ala wàhákàmùhù hamd àwọn ètò ìjọba rẹ̀ yàní ìdájọ́ rẹ̀ ọpẹ́ ni wàhálù hamd ìṣèlérí ọlọ́wọ́ ọba ọpẹ́ ni wọ intikamihi amdi tó bá fi yà jẹyàn lórí pé ọpẹ́ ni subhanahu wa ta'ala wa fadli fi ihsani ila awliyayi hamdi fi ọdọ́ rẹ̀ gbàtẹ́ nínú owó rí ila awliyayi tó sì fáwọn wòlí rẹ̀ àwọn ẹrú rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ hamdi ọpẹ́ ni wal halq ìjádàgan wal amr àtòfíjọ́lọ́n gbígbàlẹ̀ kama bihamdi gbogbo ẹni dúró lórí ọpẹ́ lọ́wọ́ bá ní wujida bihamdi wọ́n bẹ ní ọpẹ́ lọ́wọ́ bá ní ọ̀dọ́ ara bihamdi wọ́n hàn pẹ̀lú ọpẹ́ lọ́wọ́ bá ní subhanahu wa ta'ala wa kana gayatu mihi alhamdi ogongo gbogbo fata náà ni ọpẹ́ ní fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala famila usbaba li zalika wa gayati eléyìí náà ni famdihu sábàbí zalika òun náà ni pípẹ́ sẹ́bùsùn àbí bẹ́ẹ̀ náà ní pípẹ́ lọ́ba wọ̀gáyàtìhù àti ògóńgò rẹ̀ òjòmí máa yóò sọ bí i ويذكر به ويخبر به عنه به هو محاملا له ثناء وتسبيح وتكديس وقبون طبعا ممن يعلوبا سبحانه وتعالى أتقبون طبعا روين قالوبا سبحانه وتعالى tàbí ẹmẹ́tì ọlọ́wọ́n ba àti gbogbo ń tàn gbọ́dọ̀ ọlọ́wọ́n ba ọwọ́ mahame gbogbo ẹ̀ ń tà máa dúpẹ́ lórí ni lawusana tí ẹni yẹn òtẹ́sibí mímá òtẹ́kbíz àti tó kókò sí àyàn bẹ́ẹ̀ o wa bihamdihi la yóò sọ ahadun min khalqi sana alayhi mímá ni fọ́ ba àti pé ọlọ́wọ́n ba ìtẹ́gbẹ́ kò sí òǹkà kan kẹ́ni kàkàlẹ̀ kàùnkà orí ọlọ́wọ̀n bá sùpánà wàtàálà min khalqi náà wẹ̀ dẹ́ sànà alẹ́ ìbẹ́lú huwa kama kana asna ala nafsi ọlọ́wọ̀n bá mo sì pèrà rẹ̀ mo sì yìnlá rẹ̀ lẹ́nu ló tọ́ sí òfó kama yusna bí i alẹ́ khalqi ọgá gbogbo tí ẹrú fi yin ọlọ́wọ̀n bá lọ́wọ́ alhamdulillah awwalan wa akhiran tí ẹni ọpẹ́ lọ́kọ̀ọ́kọ́ ti nígbẹ̀yìn hamdan kaseeran tayyiban mubarakan fi ọpẹ́ tọ́pọ̀ tọ́mọ́ tó kú fún àwọn orí àjẹjẹ tán kàmá yẹn bá bí kẹ́rẹ́mì wọ́dí ìhì bóyá tọ́sí àpàlẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa izzi jalali àti gbígbẹ́ngbọ́n rẹ̀ wọ̀rọ̀ fi májìdì àti gíga ẹ̀yìn ọlọ́wọ́ bá ipò rẹ̀ wa olówó jẹ́dì àti gíga ìyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa huwa subhanahu kàmá annahu mahmudu ala ọlọ́run ọba bó jẹ́ pọ́ba tá a máa dúpẹ́ fún lórí àwọn orúkọ rẹ̀ ni wọ̀sí fáàtì àtàwọn ìròyìn rẹ̀ huwa mahamudu ala fadlihi wa ata'ihi wa na'ama'ihi allahu akbar bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá náà a máa dúpẹ́ fún ẹni ẹ̀dúpẹ́ fún ni ala lórí ọlá tó ti fún wa wa ata'ihi àtàwọn ẹ̀bùn tó ń bù wá àwọn ẹ̀bùn tó ń bù wá wa na'ama'ihi dẹ́rẹ́ لما لقوا على عبده اللي انتو صفاه ويروه على عبادي على عبادي من جزيل مواهبه nínú àwọn ẹ̀bùn tọ́nà bá ń bu àwọn ẹ̀rú ẹ̀ wọ̀sán àti àtàyà àti fífẹ́ ọlá rẹ̀ àtàyà àwọn ẹ̀bùn tó bù wọn wọ̀kàrí mọ́ àbàdíyà àyàdìí àti lọ́lá ọrẹ tí ò ní òǹpin tó ṣe wọ́n jẹ̀mí ìsànà èyí àti ilẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ wọ́n ìjàmbá ti ilẹ̀ dà àwọn àti mùtọ̀rí àti máa jẹ́ mùtìfò wọ́n hùsùnì wọ́n àti dáadáa tí ń ṣe fún wa ní gbogbo ògbà mhm, ilẹ̀ ìbáàdì fáwọn ẹ̀rú ẹ̀ wọ́n sáhàtì rahmatihi lahum àti fífẹ́ àánú ẹ̀ lórí wọn وبير يجدا دار ولطفي أتعنوه وحنانه أكين كمنكر رفوها لطفي حتي حنان بيعنون كمان وإجابته للدعوات المضطرين أتي ما جكوا يا وتبقى كتوا نونيرا مضطر أنت بقى نونيرا تبقى ولو بلو تن جكوا يعني عمدا جكوا ولو بقى سعنوا ولو بقى وكشف قربات المكروبين أتي ما جبوا كل ما تبقى فانتوا oye ọkùnrin mímọ́ ti káṣífì àmọ̀pọ̀rù bá àfọlọ́ọ̀bá náà gbogbo ìlú àmì nàìjíríà mílà gbogbo akọ́lọ́ bá wọ ìgá sọ́tì malhofin àti ìrànlọ́wọ́ ìgbédẹ̀ra bá gbogbo àwọn tó wà nù ìṣòro wọ́n rahmatu ilẹ̀ alamin àti ìkẹ́ sí gbogbo ẹ̀rẹ́ wáta wọ́n ti dá ibi ní àmàtí kabilal sọ́wàl ọlọ́ọ̀bá máa bẹ̀rẹ̀ pẹ̀lú jẹ́ra lórí wa ló ní àbí náà إلى غير ذلك من نعمه وإعطائه تمام بيبي إنه ودريرة تمام وهم ذلك يتوقع دلون بغيري وأعظمه أتي يتوقع بنبجو هدايته وخاصته وإبادته إلى سبيل الصلاة دار السلام أناني في منا هدايته أخاصته فهو توصل للساعة وسبيشال بيبول odi wa ibada wa nínú àwọn ẹrú ẹ̀ nínú àtàwọn ẹrú ẹ̀ ila sabili darussalam tó fi wọlé darussalam ayé ọ̀nà islam tó fi wà jẹ́nà ń zàjá wà náà wọn rọ̀bà ilé lórí tó ga jùlọ ọ̀hún sí fáwọn yẹn mọ̀dà àfọ́tí ẹ̀ anuhum ahsanu difa àti gbèjà wọn torí abúrúdà wọn máa plan pọ̀ ẹ̀wọ̀n ìwá ní gbèjà àti marasọ àti jà kọ́lọ̀ máa dáàbò bò wá gbọ́dọ̀ tí mo rà sọ gbogbo ẹ̀ ọlọ́run ní sọ wa subhanahu wa ta'ala ó di àwọn ọmọ lásọ̀ àti kọ́mọ abẹ́lẹ́ ọba ọlọ́run sábà ń dáàbò bò wá allahumma inni as'aluka al-afta fi dunya wal akhirah kí n máa tọrọ dáàbò bò wá dọ̀dọ̀ ọlọ́run gbogbo gbà tọ́lọ̀ tó bẹ́ẹ̀ ẹlẹ́bí kì í sí ọ aburú nínú ìfún ìwé ìgbà ọ̀gbẹ́ni nínú ìrọsí ọ ó so with this àfikẹ́ ìmọ̀ ọ̀rẹ́ pẹ̀lú kí ni mùdáàfàtì ala anhum bí ahsan difa àti ìgbìjà wọn ìdáàbòbò wọn lóòótọ́ jáde ní ìdáàbòbò wọ́n mi himayatihim an murati il afam àti máa yọ wọn ní ewu àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kó sí ọbọ̀bà ilé ìmọ̀ ìmáàni tó wá sí ìmáàni ní tí nífẹ̀ẹ́ zẹ̀yẹ́nà òfin kòlóbìnrin tó wá sí lọ́sọ̀ọ́ nínú gbáyà wọn wọ̀kára ilẹ̀ ìbùn kófòrò wọ̀lfòsók tó tó wá sí ní ìdúwọ́ kórìíra ìwà kẹfìrí àti ìwà pòkì wọn ọ̀sìyàn àtẹ́tẹ́ ọjà ara òmìnira rọ̀ ṣèdín tó wá fi wọ́n sínú àwọn tó mọ̀nà olùmọ̀sá àfúrásí náà tó mọ̀nà ọlọ́ba falhamdulillah rabbil alamin amdan kasiran tayyiban mubarakan fi fani adúgbò fọlọ́wọ́ ọba ọba gbogbo ẹ̀dá hamdan kafiran akwai tọ́pọ̀ mubarakan fi tó ní kọkọrọgbọ kama yuhibbu rabbuna wa yarda bọ́lá ọba ti ní sẹfẹ̀sí tó yẹnu sí kama yẹn bá bí karami wajihi wa izz jalali ẹgbẹ́ tọ́ sí pípa àpẹẹlẹ ọrẹ ọdún ọlọ́ọba àti títóbi rẹ̀ hamdan yamla'u samawati wal ard àwọn ọpẹ́ tí ó kọ́ wọn sẹ́mà ما بينهم وتكون أن تولى من سمعة لنا وما شاء ربنا من شيء بعد gbogbo wọlọ́ balẹ̀yìnà táwọn ọmọ ń parí kọ́lọ̀ pọ́pọ́dúpọ̀rọ̀ kó máa bẹ́ẹ̀ bá ìmọ̀já ní ìhàmdí kólè gbogbo àkójọ pẹ́ẹ̀rẹ̀ tọ́látá ma alimna mina hawa mallam na alam èyí tá a ma nínú ọpẹ́ àwọn ẹ̀dẹ́ ọlọ́ba tá a ma ara àwọn òdìrá tó

déédéé tó wà nù àkọọ́lẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà wọ́n hàn tẹ́bí ẹ̀mí tí ìmọ̀ karịa wallahu ta'ala alam ìparí ẹ̀kọ́ nọmba ni àbọ̀sí e ẹ̀kọ́ nọmba forty e, two gbà mí wasalaamu alaykum wa rahmatulahi wa alaikum salam wa rahmatullah. ọpẹ́ ni intikami kò fẹ́ kó jẹ́ láti kẹ́yàmà ni tọ́wọ́ bá sọ̀rọ̀ ìfowópamọ́ tó fàdá bí sọ pé ìnànlá ìlà abdul abdul ibtalahu tọ́wọ́ bá fẹ́ nífẹ̀ẹ́ ẹrú àbíkáwọ̀mù yóò jọwọ́ bí a pẹ̀lú yàbí kiri kan tuba fayi radiya radiyallahu anhu tuba yonu si ah ọlọ́run mú wa faramọ́ ọdí wọn ń gbálẹ̀ lọ́jọ́ bínú ọlọ́run sọ abínú sí ọdí lọ́fà imam wa imam malik rahimahullah nígbà tí abu jafar ọba skol tó fìyà jẹ lọ́rọ̀ fatuwa tó ṣe tí àwọn ọmọ rẹ̀ wà àwọn ọmọ wa alikí lẹ́wọ̀n wọ́n á ní kó ṣépè kò sí pé kò sàdúrà àgéǹsẹ̀ ah! èèyàn ṣe orin fóun ẹ̀rọ kò kò sí pé fóun ní a ah! èèyàn náà á kásàrà jirak apá rẹ̀ ti kan wá ní olùdó ó ń gbọ́ àmọ̀ sí ẹlọ́wọ̀n ba ọlọ́wọ̀n afẹ́ kí n jìyà lọ́nà lọ́nà kó fèèkì ti fìyà ẹ̀ jẹ́mi láyé ọ̀hún díẹ̀ ó lè rí nìyẹn ọ̀hún díẹ̀ àmì ìṣọ̀rọ̀ àmì ìṣọ̀rọ̀ fún wa pé ọmọge tó ti gbẹ́nu ẹ̀rùn ó ṣèkìlì yẹn àwọn ewé wọn wọ́ dàrẹ̀ ọwọ́ ni túnṣù bá ń sàárẹ̀ bára bá ṣe ní bá ṣe ń ṣèkìlì yìí bára bá ṣe ní bẹ́ẹ̀ ọlọ́run ti máa wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ dànù bẹ́ẹ̀ àárẹ̀ kí làwọn kakó ìjìyà ni àbí aburú náà ka àárẹ̀ kan àbí ẹ̀kọ́ ni àmọ́ olójọ́dọ̀ ọ̀rọ̀ wà ó di sọ owó ó ti lọ́nà ṣé owó bùnbáàlì ọlọ́run mọ́ fẹ́ àárẹ̀ tẹ̀lé kọ̀ọ̀kan wọn ọlọ́run ọlọ́run kó ọmọ ènìyàn lọ́dọ̀ ti wá yóò jẹ́ nira àwọn ọmọ ìrà dalek ó di wà àmọ́ bí ọ̀rẹ́ wa kan ní nígbà tá a fi wà ní ilé kí wọ́n jà máa lọ lé kí wà lẹ́nu lórí Islam náà wọ́n fẹ́ẹ́ fẹ́ exam àwọn ayé john ni wọ́n ní kẹ́ bọ́ta tíjà wa kọ àwọn kọ́ṣẹ́ ìṣẹ́ sí orí bọ́ọ̀lù bàyẹ̀lẹ̀ tó wá wọlé àwọn bọ́ta àwọn àwọn àjàwọ̀n kọ́ kọ́ṣẹ́ bóyá kò ká nǹkan lé ní owó ẹ̀rọ ní káì ó ní nàìjíríà bá máa áìbílì àti ó di sú ó di sú ọha tó ní kọ̀ ha owó kòkò ní káì ní jẹ́ bàbá ìgbà bílì àti nìkan ní ara bílì àbọ̀tì manzo allah sallallahu alaihi keji ina jaraba sabe yi musu tambaya ai tambaya ka bamu babban jikon da rubuta mana ne mu amsa da rubutu amma tambaya ka muna zan ba da amsa bóde rẹ̀ ó di ẹyẹ nù so jáde wa fa exam ọdún orí wù ó ń gẹ ìjì akẹ́lẹ́fà àìsàn táwọn yẹn máa ṣe ẹnlá bẹ ma dáadáa ọmọ ìlà dáàlì ọmọ kíákì bẹ́ẹ̀ni rẹ ọmọ kíákì bẹ́ẹ̀ni rẹ mo rántí bàbá ń fọ́dí o mo wọn kàwá mo mọ̀ pé exam mo wà lórí machine á sún kí ló dì máa bá iṣẹ́ ìrìwá mi lọ́jọ́ jẹ́ mi nígbà tó kíra mi gbọ́n ní wàhálà kì í máa bá iṣẹ́ ìrìwá mi lọ́jọ́ jẹ́ mi kí máa bí kọ́ra àti láti mọ̀ yí pẹ̀lú ẹ̀. ó di láàánú ọlọ́ọ̀ba láàánú mọ́ rántí láàárín mi múnà gọ́rọ́dọ́ sí fóònù ọlọ́dẹ ni kì í rí àwọn kàwáì yẹn ha mẹ́fà ni ó di ó di rí nìyẹn ó di jáde lóòótọ́ náà ó di ó di rí nìyẹn so gbogbo ẹni àtà ẹ̀rọ ẹ̀gún àti àìkú bá gún mùsùlùmí yé ó jíjà kan náà rí ọlọ́run fi pèsè rẹ̀ ni orí náà bọ́ọ̀ orí kọ́ ni àti àìkú sẹ́wọ̀kà tọ́kàn sí báyìí kó tó wá yọ tó wọ́n tó wá rí ẹ̀yọ tó wọ́n nira àwọn tó wá rà wọn tó wọ́n ní káàdó pé wọ́n kó fọ lábẹ́rẹ́ ń bẹ̀ àbí kó fọ lábẹ́rẹ́ lágbárí ó di ẹ̀ṣẹ̀hùn àbí kí ni mo ti tàlí lọ kí kankan kankan ó tà yàn ó tọ́ ni kẹsẹ̀ ẹ̀yẹ́ ni gbogbo ẹ̀ náà ìjìyà kan ní gángan bí bàtà yàn ọ̀sẹ̀ kan yóò sì lé ni tó o bó ṣe rí ni àbá abdulaziz o ọlọ́mọ fi yà jẹ wa kó sì ọlọ́mọ aljanna nìkan làwọn pẹ́ ọlọ́mọ bá ń bẹ̀ sànù ọlọ́mọ bá látẹ́sùn náà fi yà láàbìyà ní kẹlò ní ìgbà tí wọ́n ń jẹ́ mi àbẹ́lẹ̀ ayé yìí ọmọ rí o ọmọ rí o àbẹ́lẹ̀ jẹ́ náà ó ọlọ́mọ bá ń bẹ̀ sànù ọ̀sẹ̀ ọlọ́mọ jẹ́ náà ọlọ́mọ bá gbogbo tí wọ́n lọ àjẹ́nà tí wọ́n ti ọlọ́run ni naam. kùlákùrú mbẹ àwọn mùsùlùmí wù bẹ́ẹ̀ ní àjẹ́nà lọ́lọ́run tó kà fún wa àmọ́ kí n bá gbìyànjú kùtàkùrú mbọ̀ sí dédé. ó náà ni kí lọ́ọ́ islam àwọn àjẹ́nà ni islam náà ni ìdáyà islam náà ni. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم أرجو قادنا ليه هي بس الإسلام كساد جنة لا جنة إلا بالإسلام ọ̀rọ̀dá àwọn christian máa sọ yẹn àwọn alọ́yẹ ká máa sọ ó máa sọ pé ẹ̀lẹ́lọ́dọ̀ bàbá àfi tú ọrọ̀ ọmọ rẹ̀ àbí gíríkan àwọn onípe bàbá àmì kò sẹ́ńtì wà jẹ́ náà wọ̀ àti tú Islam kò ẹni bá ń dáhùn sẹ́ẹ̀ ó lè sọ di kèfèrí ẹ máa ń dábẹ̀ pé nìkan lè wà generalize islam ó lè di kèfèrí nítorí ẹ̀ torí kò sọ́nà míì tí a bá wà jẹ́nà àtọ̀nà islam gbogbo anábì ọlọ́run ọba islam wọn ti ó di yé ó lè jẹ́ pé islam ní jẹ́ lọ́ọ̀ tí torí islam yẹn ìdílé agbára ni àmọ́ ìtumọ̀ náà ni pé àwọn tó ń bá fàfọ́ ọlọ́run ọba àwọn tó sọ̀rọ̀ nígbà tó jẹ́ wílọ̀ fún mi ti Allah subhanahu wa ta'ala ó di yé وعليكم السلام بالله gini ya ma ni nna la nasi Quran always kí ẹ máa gbé kalẹ̀ bí wọ́n ti gbé kalẹ̀ bí dájú náà nǹkan tí sẹ́wọ̀n islam wí nù. نفس القرآن always أدين ثم اللهم انصرنا على المنافقين fine àwọn tó gbà wọ́n bá àyẹ̀ ni stop where Allah stops Doing the tó lọ́wọ́ ti dúró táwọn kan ọkàn wọ̀ pé اللهم انصرنا على المنافقين على الكاذبين على الفاسقين على fine lórí wọn sàdúrà kẹrin àmà lillahi ma fi samawati ọ̀wá ń kó lọ ọ̀nba ọ̀dùn iná ti kọ́ àlùkẹ́ lọ yẹn kó dúró ibi dáa jùlọ ó di wa wallahu ta'ala alam ti shehu islam wi ne pe alquran yukraw kama nuzila ala muhammad sallam alquran ama kini ba ti sokale fan sallam musi kuma ma yakunde musi kuma yakunde ó di wa wallahu ta'ala alam afa wa yi ọ̀rẹ́ afa muzah afa zakaria ọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ̀ láìkí lẹ́yìn díẹ̀ afa mu afa zakaria ti ansara wàllu islam yorùbá náà yorùbá lé o amir àwọn yorùbá lé o onímọ̀ nsá àdúrà lójú ọdún mọ̀fà mo ní ọlọ́wọ́n ọba aláwọ̀ dẹ́mẹ́rẹ́ kufar wal kafirin aláwọ̀ dẹ́rẹ́ nifaq wal munafiqin aláwọ̀ dẹ́rẹ́ sẹ́rẹ́kẹ́ wal mushrikin aláwọ̀ adé agbọ́tí munafiki agbọ́tí kẹfẹ́rí kí o tún bú múnafìkì fún kí lọ́kàn múnafìkì tiẹ̀ yìí àbí ó ní wọn ni aláàjì sẹ́gun náà ló jí lẹ́yìn ó ní kí n máa wò bá òun lòún sábẹ́ àjẹjẹ òun kọ́ náà wà kó kópa àrùbá àwọn kẹfẹ́rí àtàwọn kófòrò àti kẹfẹ́rí ọlọ́run wà kó kópa àrùbá ẹbọ àtàwọn ọ̀sẹ̀ bọ ọlọ́run kópa àrùbá àwọn múnafìkì àti nifak nifak àwọn múnafìkì olùwàní àti ẹ̀gbọ́n tàwọn kẹfẹ́rí ló ń sípò fún ìlú àgbà sípò fún múnafìkì ó di eyín aláàjì sẹ́mi náà nìjílẹ̀ yìí ni ó di ọkọ́lọ́ wa kó sàánù wa. wa aleykum salaam dila. Bàbá Suleiman láti ìlú Èkó, ìbéèrè wọn ni pé ṣé ìgbàláyè wà nínú Islam kéèyàn fi ilẹ̀ àbí gold kò fi dúró láti fi gba loan. Bẹ́ẹ̀ni, tí lórí ọba ní rìbá nù, orin eléyìí fi dógò nù, kò lọ́tọ̀ ní pé èèyàn ti dàn ká dógò òyìn tó bá sanwó yẹn kó tàǹkà yẹn kó yọ owó wọn bẹ àbí ẹ̀kọ́ ni àmọ́ wọ́n jẹ́ pé rìbá bẹni ogo lónìí yẹn ó di kó máa kó sí rìbá mi yẹn kó lọ kó sànù wa. wa alaikum salaam dala. ìrìn bàndírì àti ìmìnì pé bàndírì ojú kan ma ti láwọ̀ ìlú ojú méjì ma ti láwọ̀. so di yẹmi zi bandi bi ojú kakiri wọn ni ọmọ ẹkọba ó di àmà ìlú ojú méjì ni. sáàlì tuntun wẹ́ àti tí ì bá ṣe àti bàndírí tí ì bá ṣe on occasions kò yẹ kí n máa lù wọn bàǹdí ni wọ́n lù gan láìsá dúfù làwọn jẹ pé dúfù ànábì ní ìlànà nìka ẹ̀sìn ànọ́tímẹ́ǹtì yìí ọjà alóhùn fi masajid ẹlẹ́másí másí wọ́n dé wà alẹ́ dúfù ẹlẹ́má lu bàǹbẹ́ bí bàǹdí lu àpèrè ó ní wà sí so tí wọ́n á yẹ pé ọ̀tàkì náà ń sinmi àwọn ń ṣe àwọn kọ́dà pè àtẹ́sí àwọn yẹn pé wọ́n ń ṣe ìyàwó àbí ọjọ́ ọdún fáwọn yẹn darí látọjú ogun kẹfì àbójú ogun kẹfì wẹ́kọ̀mù wọn nígbà tí wọ́n sọdún lọ́wọ́ àwọn obìnrin kan bá àwọn obìnrin kan bá mi pé yá Rasulullah afẹ́ lùlù fún yín afẹ́ lù bẹ̀m̀bẹ̀ fún yín ẹni sọ ni kò mọ̀ lù yẹ pé àwọn yẹn àlejò kojú sábà gànà báyìí àwọn yẹn lù báyìí àwọn obìnrin àwọn kàrọ̀ wá wọlé wọ́n ní ash-shaytan fi bayti ar-rasul. الشيطان يا نبي صلى الله عليه وسلم لم يدعهما لكل قوم عيد وهذا يوم عيدنا قال شو وانا شو وانا gbogbo ran ló ní ọjọ́ ọdún àwọn náà sọdún lónìí ó di àbá àgà yunifásitì púpọ̀ kọ́ni kankankankan kí àwọn bí ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ̀ kí àwọn kan lórí ṣèitán ní gbẹ́jọ rasul ṣèitán ní ànábì sẹ́lẹ̀ ẹni dáa ọmọ ní kúlì kọ́mi èyí àwọn àbá ìlú náà gbogbo yẹn ní ibi tí wà lè dákun fi wọn lẹ àbá gbogbo náà lọ́mọ kankankan lọ́ọ́ ni ó yẹ yín kò pẹ́ ní Umar bin Khattab bá dé asalaamu alaykum táwọn ọmọ yẹn gbọ́ báyìí àwọn ọmọ yẹn wò lóyún wọn kàn gbólù yẹn wọn bá sọ di àpótí wọn bá jókòó lórí ẹbí àpé kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ ní àníbi wa bu ẹ̀rín ẹ̀dìdì ẹ̀fì ẹ̀sìn ìjà pé ah ṣètọ́nù ojú ni ọ́ ṣètọ́nù lè dùn bí kí mo bùnú kò sábà wà láíláí ó rí wa ṣètọ́nù pé ojú díẹ̀ ni ọ́ jọ́bọ̀n japan ìwúti ṣètọ́nù wà pẹ̀lú àwọn ọmọ yẹn wọ́n ní lùlù yẹn tí àbúkà fi wọlé àwọn bàtà bí sáré ọmọ wọlé báyìí ṣètọ́nù ọ̀họ̀lọ̀ ní straight àwọn ọmọ kò sọ̀rọ̀ àbúkà bí sọ̀rọ̀ ń jẹ ó ní ọmọ sọ̀rọ̀ rárá ó ní ẹwà bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam náà. àlẹ́bí gan lọ́mọ jùlọ ẹ à ń sọdún ni káàná bá ti dánù ọ̀dún ẹ̀gàn sábúrú ń bẹ̀ àwọn gbogbo ọlọ́mọ mú gẹ́gẹ́ ẹni ẹ̀ bá ṣe tọ́sí ẹbí díẹ̀ kọ́ àwọn fúlàní nígbà kan bẹ̀rù àwọn fúlàní mẹ́rin tó gbọ̀dá bẹ̀rù ní ti ti sẹ̀tìmì tẹ́mi rí ni àwọn àdéhùn wọn ní yẹ́rìkà fún wa kò sí mẹ́rin àmọ́ àwọn fúlàní wọ́n máa fọ́gbẹ́ pẹ̀lú dubai ẹ́ ṣáàrò wọn gbé ní ọmọ kọ́ wọn gbé ẹ máa ń para ní tó àwọn tani wọ́n ṣe ìjọba bá ní ẹ̀kọ́ ọkọ́ yẹn sọ ni fún wọn fòókè báyìí fún wọn dùgé báyìí fún wọn dára ńgbà bíi pàpà fún wọn wọn yàrá dáre. wọ́n lu bisókè ah, ah, lẹ́yìn àtàwọn obìnrin ẹ̀kọ́ ìmọ̀ jẹun sọ. tọ́ àwọn dárí tọ́ àwọn nǹkan mẹ́ta pé kò ní ìdíyẹn fà á. ó di àwọn fúlàní ń mọ̀ sí mọ̀ ní mọ̀ ọ̀fọ̀ wà ní kẹ́sìn mọ̀ pé àwọn fúlàní pọ̀ nù ẹ bá ń kàtírà ẹ ó sì tó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ha ni wọ́n wọ ọgbà máa sí sí inú ọgbà máa sí sẹ́yìn Aisha radiyallahu anha nífẹ̀ẹ́ wọn kò ní gbé e sí òkè Aisha sókè yóò máa wọn tó o yóò wà ní làwọn àlọ́ pé àwọn ọkùnrin lè àwọn obìnrin lè wọ ọkùnrin tó bá ń jó àmọ́ ọkùnrin ò lè wọ obìnrin tó bá ń jó ó di eyín mahazib dẹni gbogbo mutante nílùú piano gàgà gbogbo ẹ̀ ṣe ṣe ìtọ́ni mọ̀dánù ṣe ìtọ́ni ó di eyín bó ṣe lọ nìyẹn wallahu ta'ala